Amém. Amen. yálà ìṣe pé ó ṣàlàyé ìwà níbi ká máa ìdájọ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ọ̀nà àti ti dà fún báyìí wa pé ọ̀yẹ́ ká máa wá lókù nígbà tí wọ́n ti wà lẹ̀. àwọn afárá wọn náà mọ̀ lọ wọ́n sọ báyìí pé àsòwò búwa máa bá fi yàtọ̀ ìná bá a dà tó ṣáàlì nínú wọ́n ní táàpù ní àsòwò tí àpò ń jẹ́ àṣà òun náà ní bàbá fi yàtọ̀ ìná òun náà ni tó sẹ́kù nínú tá a fi mú mi báàdà tó fi ṣe àrí lẹ́yìn ìgbà tó ń tó mímú tán nínú kọ́ọ̀bù mi àbí inú abọ́ mi àbí ike mi àbí igbá mi gbogbo tí èyí á mú fún mi. àwọn wá ní pẹ̀lú àdàlí ìlú tọ̀ọ̀lù ọmọ àdílé adámà ẹ̀dá tó mọ́ ni wọ́n ọmọ àdílé adámà ẹ̀dá tó mọ́ tó mọ́ ti dá ni wá wọ́n tó wù ú tọ̀ọ̀lù tòdá bàrà bẹ́ẹ̀ àmukùtà máa bọ́ àbí tá a bá fi mú mi tó eléyìí náà nǹkan tí ó máa ní sàwa nǹkan náà mùsùlùmí àwòká ọ̀rọ̀ ó jẹ́ mùsùlùmí ní ọmọ àti adama àbójẹ́ kékeré ní àmukù bẹ́ẹ̀ bá mu kù láwọn amúmi ni wàá dó dó mu kù tó nǹkan tó máa ní òṣèlú bẹ́ẹ̀ bá a máa jẹ́ mùsùlùmí bá a jẹ́ kristiani bá a jẹ́ ẹlẹ́bọ tó ohun tó bá mu kù lò wọn tí wọ́n lò tí wọ́n fi mú pé tí a lè lò. wàkàtàdì kàtí dúró mú wàlíhàdì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́nu tó ní jẹ́nàbà la jẹ́nàbà ń dára rẹ̀ wàlíhàdì àbókùnrin ti ń ṣe nǹkan àlejò lọ́wọ́ obìnrin ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó wá gbé omi tó mú mi lù ṣe irú omi náà tó ń gbé mọ́ta lè ní omi náà omi tó má lè lọ pé àwọn akòkòrò ìwádìí ti sáà rẹ̀ ní ìbàdàn ìlú àwọn ìṣẹ̀lẹ̀ fara kan ọkọ òun fẹ́ sùn lẹ́gbẹ̀ẹ́ nígbà ara yóò

muslim àrùnbọ̀wá alábìnrin mùsùlùmí èsì ni mùsùlùmí èsì ẹ̀sìn ní bá ní afọ́kọ̀ mùsùlùmí ọwá ti wá jẹ̀ ní ọba àmì jálábàlá ọba àmì lájọlá mùsùlùmí ohun àga ni wà ní àìsà tàbí ọláwó àmìhá látọ̀dọ̀ àìsà tàbí ọláwó àmìhá àmìhá káàna tẹ̀sọ̀ ìrìnà wàríyá àìsà àìsà tàbí ọláwó àmìhá ìyàwó wa ìyàwó àti ìyàwó àti òun máa ń fi nígbà tó bá ṣe nǹkan oṣù lọ́wọ́ nínú abọ́ kan àbí nínú ahá kan ọ̀yá àtúntò ọ̀tún ìlà ìṣọ̀lá ọ̀rọ̀ àlẹ́ ọ̀sẹ̀lá ó ní tọ́mọ wa fún tọ́wọ́ fún tán ànábì ó wà gba omi náà lọ́wọ́ ọ̀yá tó ìfáwú alàmà òde ìhà ó ní ànábì ó wà gbé ibi tó ti tó ti fún gẹ́gẹ́ tó bẹ́ ti nínú fífẹ́ òun bẹ̀rẹ̀ ànábì ó bẹ̀rẹ̀ sí táwọn tó ti ti tó ti fún mi tó ó mọ̀ pé kò wọ́n sọ fún wa síwájú pé wọ́n sọ fún àtiwájú pé wà á máa máa là yí kẹ́lú láàbùrú kàṣìbáì wà zúmú rọ̀bẹ́ yìí ha wà sọ̀rí àná zúmọ̀ ha kọ̀ọ̀rọ̀ wọ́n ní ẹ̀wá rí àwọn èyí tí a fi í jẹ ẹran wọn nínú àwọn ẹranko kàṣìbá gẹ́gẹ́ bí àwọn ẹranko àbíjà àwọn ẹranko tó ní ìdíwọ́nìjà ìdólọ́gàn ni àbí ìdólè kaná ní dẹ́dẹ́ tó náà tó sì lè fi pààyàn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpè àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti kẹ́tẹ́kẹ́tẹ́ oko kẹ́tẹ́kẹ́tẹ́ àti kẹ́tẹ́kẹ́tẹ́ ilé àti àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wọ̀kẹ́yìn ha àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ afáàní mọ̀sán ní ìdílé lára káàkiri pàápàá jùlọ tó mi bá pọ̀ gan tó mi bá pọ̀ gan omi pọ̀ gan odò láì àti wá tẹnubọ̀ ọ̀sìn abẹ́kùn báwọn sàmìnà àbọ̀bọ̀ wá tẹnubọ̀ wá níbẹ̀ tó eléyìí kò sí kàkiri láì níbẹ̀ ní ti àwọn aláfíà ní ọ̀rọ̀ àwọn onímọ̀ ìgbà yìí. àmọ́ ìdàkẹ́ àlẹ́ náà tó wá jẹ́ kó ذلك الحديث ودليل ذلك الحديث السابق ẹ̀rí fún ìjà aṣọ fún ara yìí òun náà ni hadith àti kàfàrà wa ọjà ibi hadith àti sallallahu alaihi wasallam nígbà tí wọ́n béèrè lọ́wọ́ àti sallallahu alaihi wasallam nípa omi tí àwọn ẹranko máa dé bẹ́ẹ̀ wọ́n máa mú mi bẹ́ẹ̀ àwọn ẹranko dábà àtàwọn ẹran bọ̀gbà ọ̀sùn bẹ́ẹ̀ wọ́n máa dé bẹ́ẹ̀ wọ́n máa mú mi kàfàrà àti àwọn ẹranko pé ìlà bàlàbà ìmáàmù kùlàtẹ́yì làmìyá ní ìsàbà tó mi bá ti tó kùlàtẹ́yì kílà tó kùlàtẹ́yì tó bá sí ilé àyè one hundred and sixty two ìlà sí kúlà kan tó tá bá pé tó bá tá bá pè é méjì rẹ̀ yóò máa twenty four three hundred and. hezwa tánàbí sọ nípa olóńgbò nípa musu ọ̀kọ̀dé sẹ́ẹ̀lì bá ti tẹ̀lé náà nígbà tó olóńgbò yẹn mú níbi omi tí wọ́n gbé kalẹ̀ àbí wá ní ìnáha lẹ́yìn sáfì nẹ́jà àbí náà kì í tẹ̀lé o ẹ̀jọ̀ olóńgbò ní ti nípa ìjẹ ni àwọn ọmọ ìjẹ bá mi sì tó àwọn ọmọ ìjẹ lè ti ṣe ìjẹ ni ẹranko àbìjà ni ẹranko àbọ̀gà ni ẹranko tó máa ń dẹdẹ ni ìgbà tó yẹ ìjẹ ni tó à إنما هي tó tó ti wọ́n dá gbogbo ẹ̀ wá ẹni tí iná gbogbo ẹ̀ lẹ́sìn ní ẹ̀ lọ́n sí ẹni tí adìẹ ọdún ní àbúrò ẹ̀jẹ̀ àjà kì í ṣe pé bàbá adìẹ o ìgbó wo bí adìẹ ní fún rẹ̀ ìdúró ẹ̀ náà ti pé ìgbó gbajúmọ̀ mà ń sì ní so ìta àti lọ òun náà ti pé ní olóńgbò àrẹ sọ̀rọ̀ àwọn àwọn sọ̀rọ̀ àwọn oníkèéjì ní oníkèéjì ẹ̀gbẹ́ àbáwọn sọ fún wa pé wàlẹ́ àgbàwò yẹ kí kò tàhárù tó ní ha ń pè báyìí yóò nira fún wa láti sọ́ra fún àwọn olóńgbò lọ́pọ̀lọpọ̀ lè sọ pé ẹ̀gbin àbùkù rẹ̀ ni ọ̀wùdú lẹ́sìn ìdíkẹ́ àtàṣíá láàárọ̀ sọ fún wa pé kíláàsì ká máa fọ nǹkan tí olóńgbò bá tẹnu bọ̀ ni làkẹ́ ànàfi ìdáàrí tàbí ṣàkọ̀ wàhálà bá ṣẹlẹ̀ sí wàhálà ó pọ̀ fún wa púpọ̀ fún wa yóò kó ní àbá gbogbo àpọ̀ ṣẹlẹ̀ àìsàmù sì ní ní máa ṣe ní máa fa ìwẹ̀ fún wa ní ní ẹ̀rí pátá ń sọ̀rọ̀ àwọn ẹranko lẹ́ẹ̀kan àsìkò òun ọjọ́ tó àwọn méjì kan wá ń bẹ káyọ̀ kó òbí bẹ́ẹ̀ níbi nípa àbùkù wọn báwọn bá tẹ̀ ń bọ̀ wọn mú kú ní àwọn bá tẹ̀ ń bọ̀ lásán ni tòtò jẹ́ pé fún wọn ó láti sẹ́ńdà ní fún wọn ó yàtọ̀ sí àwọn tó kù àwọn náà ní kí ni àlùfẹ́lì fún wẹ́lẹ̀kẹ̀ǹdì òun náà lájá ajá wàlẹ̀kẹ̀ǹdì àtẹlẹ́dẹ̀ Merci. sọ pé òwú iná ìyá àdìkún ìdàwọ́lọ́dọ̀ bí i nìkan ìdàwọ́lọ́dọ̀ bí i nìkan ànábì yìí bẹ́ẹ̀ ṣe máa fọ ìyá fún yín ìgbà yín tẹ̀lé fún mi àbí tẹ̀lé ń jẹun nígbà tí ajá bá tẹ̀ bọ́ ìdàwọ́lọ́dọ̀ wọ́lọ́dọ̀ bí i nìkan ayẹ́ṣẹ́ ìbámu ìbí sáàdì ó sáwọn ẹ̀bọ́ báyìí ó fi mọ̀ nílẹ̀ ni àbújá ìjẹ́ ìtọ́lẹ̀ ni ẹ̀sìn báwọn tó bá ti tẹnu bọ́ báwọn ànábì ní tẹ́ máa fi kọ̀ ọ́ òun náà ní kí ni àyẹ̀ síláwó sábà àmọ́ ànábì ní ẹ̀ẹ́dẹ́jẹ ẹ̀ẹ́dẹ́jẹ lè lẹ́gbọ̀dọ̀ kọ́. tẹ́bá bọ́ lẹ́ẹ̀dẹ́jẹ yìí ànábì ní ìlàhùnà bìtùrọ̀ alákọ̀ọ́kọ́ nílẹ̀ inú tí wọ́n tẹ́lẹ̀ pọ̀ ẹgbọ́dọ̀ fi ìkẹ̀kọ́ tẹ́bi ìkẹ̀kọ́ ó máa dáadáa lásìkò yìí táwa yìí èèyàn fi ìkẹ̀kọ́ báwa bá rí pé àdìsọ̀láwà àdìsọ̀lá nínú àwọn ìdákùrọ̀ tó sọ̀láwà àdìsọ̀lá òun náà ni pé àdìsọ̀ àkọ́kọ́ àwọn táwọn kan míì nígbà ayé rẹ̀ ó jẹ́ pé lásìkò bá tí sáyẹ́ǹsì wa ń dàgbà sókè tí tẹkinọ́lọ́jì wa ń gbèrú òun náà láwọn wa mọ̀ pé ah, àdé ìjọba ìbáyìí ń bẹ lára rẹ̀ so aláàbí tọ́ka adé ẹ̀pẹ̀ káma bí fọ nǹkan káma bí ṣe ìmọ́tótó nǹkan tipẹ́tipẹ́ ó tó wá dé sí kí àwọn sáyẹ́ǹsì náà tó wá rẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá fi kọ́ nǹkan yóò pa àwọn nǹkan tí àìsá àlejò bí ní àwọn kòkòrò yóò pa á. tó eléyìí nínú àwọn ìjọba àbí màá pé ládájọ́ àti sallallahu alaihi wasallam á òjíṣẹ́ ni lábàbà ọ̀sán àlọ́wọ́ rẹ̀ tó eléyìí ó bẹ̀rẹ̀ sí ọkọ̀ àti àjábá ti ń bọ̀. ó tún wá ku ìjọba tó yẹ ká pàkíyèsí àwọn sí látara ajá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yẹ wọ́n sọ di bí ẹ̀gbọ́n wọn àbí àbúrò wọn. wọ́n lè lóbi ní ti ajá gan ajá gan ní lọ́dọ̀ ìjọba tó bí nínú lọ. pàápàá bí lọ́dọ̀ àwọn òbó ẹ̀rí òbí yóò máa kú lọ nísìnyí yóò wá ṣe wíìlì yóò kọ wíìlì kalẹ̀ yóò kọ sí àkalẹ̀ tani wà kọ sí àkalẹ̀ fún yóò kọ kalẹ̀ lájá ẹ̀dá fún kí lájá òbí ṣe yóò kọ sí àṣe. kò débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ṣe bàtà wọ́n ṣe bàjẹ́ pẹ̀lú ajá débi pé wọ́n tún ti wá pa àwọn àtọ̀ ọ̀gá ní papọ̀ mọ́ra wọn wọ́n tún ti wá máa ń pòdùsì àwọn ajáde létí wọ́n lè mú àtọ̀ ọkùnrin àwọn àfisùn ajá nígbà tó bá bí ma ọmọ ọkùnrin sajá kò ní sẹ́kù èyí ló wá tó bí ó dàbí ajá ó dàbí ẹ̀kọ́ òun náà ló gba àwọn ìṣẹ́ káàkiri wọ́n lè mú táàmù sẹ́kù wọ́n lè mú sí gbogbo wọ́n fi síra wọn gbogbo eléyìí àárín àwọn aburú táàmù àti sọ̀rọ̀ yìí wọ́n fi wọ́n kó wá sórílẹ̀ wọ́n ti láwùjọ so ajá sísin ajá nínú ṣẹ̀ríà Islam Ànábì sallallahu alaihi wasallam nínú àdìsù àfáwà Abdullahi ibn Umar radiyallahu anhuma àlẹ́bìjẹ́ kó yẹ wa pé ẹnikẹ́ni ní máa sin ajá ó yàtọ̀ sí àwọn nǹkan mẹ́ta kan tí ẹ̀rí tó jẹ́ sajá àlẹ́bì ní lójoojúmọ́ ìdí ó máa dínkù nínú ládàá rẹ̀ yóò ṣe déédéé ìhàn àlẹ́bì yóò ṣe déédéé oríṣà ẹbí òṣèlú ẹwò pé tó gbóde tó lẹ́ẹ̀mọ̀ ní lọ́tí lẹ́ẹ̀mọ̀ ní lọ́tí ànábi ní ní ládá tó kó báwọn kò ní wọ́n máa yọ kúkú nínú iṣẹ́ dáadáa yẹn kẹ́ni tí bá ti ajá ó yàtọ̀ sí pé tí ìlú ajá tó òun náà ní òun náà ní àsùnmáì ajá tó ní dẹdẹ àbí ajá tó ní dáko àbí ajá tó ní dára jẹ wọn láti fi sọ àwọn ìkókò ìyàwó àwọn àti máa lo ajá láti fi láti fi sọ ọkọ̀ owó ẹ̀dáko tó bẹ́ẹ̀ fi àtọ̀ sí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì sallallahu alaihi wasallam ó ní iṣẹ́ dáadáa tó ní nínú náà lẹ́nu tẹ́lẹ̀ ẹ̀dùnú àwọn ẹlòmíì ò ti tó kìí ọ̀gbẹ́lẹ̀ náà ìdílé àwọn olórí òun á ti já ẹgbẹ́ àbúrá láti mọ̀ jẹ́ fún ìwé ìbámu yóò jẹ́ débi pé ẹ̀sìn tó máa pọ̀ ẹ̀sìn tó máa pọ̀ pàtà àwọn dáyọ̀ kó táàrí aládáyọ̀ kó ní dáadáa rẹ̀ ẹ̀sìn tó tó mọ̀ fún ẹ̀sìn pọ̀. sọ̀lá lànàbí ní èèyàn lè gbà láti máa fi sí láti máa fi sin ajá bákan náà nínú ìdájọ́ tó ní ṣe pẹ̀lú ajá òun náà ni tí ara ajá tó bá kàyàn lára nítorí pé àgbọ́yé tí ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n lágbọ́yé pé gbogbo ajá ní gbogbo ara rẹ̀ ní ẹ̀kí ni tí ó bá para ká lórí ìlànà ìṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ wúlé yá ìwà ajá kàmílà ẹ̀jẹ̀ àrẹ̀jẹ̀ ìwà ajá kàmílà àbájá kọjá ó sàfẹ́ fẹ́ gbá ní ìgbẹ́ ló ti gbá o ṣe wà ní àtúndì òfin ìlú ajáta ọ̀ tó eléyìí kò lẹ́rìí nínú ìlànà mọ́tò bá wà ní Islam eléyìí kò lẹ́rìí nínú àṣírí Islam èyí tó lẹ́rìí òun náà ní òun náà ní àwọn nǹkan tí máa ń sàn lára já bóyá omi ìfẹ́ ẹ̀fọ́ ẹ̀ ní àbí ìkọ pé tó bá jẹ́ bí nǹkan táàbí mú mi ibi ìlú òtún náà pé táàbí mú mi nìkan ni wá ìta já ó bá fi ẹnu iṣẹ́ ẹnu rẹ̀ wá fi yí ọ lásọ ó fọ̀ fi ó fọ̀ fi aṣọ dáadáa ó sì fẹ̀ fún mi ni ló ti fọ ojú rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó bá fi yí ọ lára ẹ̀jẹ̀ bá tó bá fi yí nìkan ìwọ ti ṣe kí ẹ fẹ́ lò láti fi ṣe ìjọsìn fún àwọn àwọn ọ̀gá àti ilé ẹ̀ ń sùn tó eléyìí òun làwọn ìdájọ́ tó ti ṣe pẹ̀lú ajá tó látara di eléyìí káwa máa fi di ajá tó eléyìí wọ ní ìṣẹ̀lẹ̀ islam àwọn kan bẹ́ẹ̀ níṣẹ́ ajá ló jẹ tiwọn wọ́n máa ra ẹ̀ wọ́n wọ́n máa já wọ́n máa já wọ́n ń ṣe nítorí jíjẹ tó eléyìí àwọn ọ̀hún ni wọ́n wà ní ìṣẹ̀lẹ̀ islam àgbọ̀dọ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ta ní nǹkan iná gbogbo rẹ̀ ta ní àbùkù rẹ̀ ta ní èèwọ̀ ni ta ní ẹ̀gbin ni àgbọ̀dọ̀ débẹ̀ àgbọ̀dọ̀ ló òun náà ní ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ Ele odidi obibi ele ṣe wà ẹ̀gbin ni torí pé ẹranko onídọ̀tí ni ẹranko alábàdà ni ẹranko tó yẹ pé kò sí kankan nínú tí ó máa fẹ́ lọ ẹ̀gbin gbogbo tó a wáyé wá wá wọ́n là mọ́lẹ̀ fún wa ka mu tí ó ti lé wọ̀ fún wa tó kà fún wa tí wọ́n ti lé wọ̀ fún wa òun náà ní òun náà ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rá ẹlẹ́dẹ̀ àgbọ̀dọ̀ ló òróró tí wọ́n bá yọ lára ẹlẹ́dẹ̀ àgbọ̀dọ̀ ló ìtàkà bọ̀ òwúlò mẹ́fà kí ìsáàmù wa ṣe ìtàkà léèwọ̀ fún wa in àlẹ́sọ̀lá wa àlẹ́ ìdájọ́ ìṣẹ̀lẹ̀ àkókò wa fún wa òmìnirè ìdílé wa. báàbù míì tí a bọ́ sí pẹ̀lú àsìkò díẹ̀ tó kù yìí òun náà ni àgbàbù sáà ní ìhàlìyà báàbù ọgbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì fẹ́ sọ̀rọ̀ wọn nípa àlàáyà àwọn nǹkan àwọn nǹkan àlò lò abọ́ láàfin jẹun àbí ahá láàfin mumi àbí gbá tá a bá sọ tá a fi mú mi ó jẹ́ ìṣe náà fi ṣe é ní ó jẹ́ ìdí náà fi ṣe é ní ó jẹ́ irin wọn fi rọ́ ní gbogbo náà fi ṣe é tó fi jẹun tó fi mú mi ó ti kó sínú kíni ó ti kó sínú abẹ́ àlàáyà ó ti kó sínú abẹ́ àwọn nǹkan àyè. àlàáyà kí náà pè ní àlàáyà bí àwọ̀ ẹ̀yà òun náà ní àwọn èèyàn tó bá lè gba nǹkan sínú òun náà ní kọ̀ńténà àlẹ́ tí yóò fa tó fi hàn má ọ̀gá ìròyìn táà máa bu omi sínú ẹ̀ àti tó yàtọ̀ sómi àti ìtàmì sàwa ìdáhàdì sí ìtàlẹ̀ àdí ó jẹ́ pé iná fi ṣe ni a ó ìgbà ìdìyí àbí ìtàmì ìyàtọ̀ sí ni wà láṣù bí ìhà ìgbà ìpìlẹ̀ nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà pé àlìbá àhá ó lẹ́tọ̀ọ́ fún wa nǹkan tá a lè lò ní ìpìlẹ̀ nínú ṣẹ̀ríà òun náà pé a lè lò kò sí láì fi bẹ́ẹ̀ pátápátá nígbà tó ti wá sọ fún akọ́dá fún pátápátá ó tún wà pé kí ni a lè máa fi ṣe àǹfààní bó ṣe wà á a lè máa lò ó bó ṣe wà á àmọ́ nílò táwọn wá lò yìí tá a bá ti wá rí ẹ̀rọ òfin ní ìlú wa ẹ̀rí kan ní inú àlùkò á ẹ̀rí kan nínú àbíjà lọ́sí sọ̀rọ̀ àwọn àlùkò ńlá ó wá ní inú tí mo dá fún iná o eléyìí rẹ̀ mọ́tò bẹ́ẹ̀ àbíká mọ́tò bẹ́ẹ̀ tí mo dá fún iná o eléyìí rẹ̀ mọ́ jẹ́ àgọ́dọ̀ jẹ́ inú tí mo dá fún iná eléyìí rẹ̀ mọ́ pọ̀ àgọ́dọ̀ wọ́ ló dágbé eléyìí ẹ má mú àgbọ̀dọ̀ mú tábà wà lọ́wọ́ àwọn ìtò ní àmà mú ìtò ní àmà jẹ ìtò ní àmà wọ̀ yìí ó kéré sí àwọn nǹkan tó kílẹ̀ fún abẹ́rẹ́ àmà lò ẹ̀wọ̀ kiri sí kílẹ̀ kílọ̀bù kiri yọ sí ti mú ẹ wọ́n ní ọtí náà wá ní ọwọ́ wá sọ ìṣẹ̀lẹ̀ islam ó ní èèwọ̀ ní àgbọ̀ mutí nígbà wá ní ká má mutí ẹ wá wá bí nǹkan tó fi kalẹ̀ fún ká má mu ó ní ká má mutí ẹ̀wọ̀n ní sí ó ní ká má mu omi omi tó má kanga ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká má mu ó ní ká má mu wàrà nínú nǹkan tá a má mu náà ní wàrà wà ó ní ká má mu oyin nínú nǹkan tó náà ló wà ó tún wá ní ká má mu omi tí jáde lára àwọn èso omi ọ̀sán ní omi làbí omi làbí omi làbí náà ni wọ́n fi ṣe omi kájú ni wọ́n wọ́n ṣe gómà wọ́n ṣe máńgò kó pẹ̀lẹ́yà oníkanà ọdún pẹ̀lápù ẹwà òbílẹ̀ ṣe kọ̀kọ́ eléyìí wá tẹ́lẹ̀ ní lọ́rùn àdúgbò lọ bí wọ́n gómà ṣe bẹ̀rẹ̀ tó àwọn sùhánà wọ́n tààlà ó sì gbogbo ti bẹ lórí ẹ̀fún wa àyàfi tó bá yọ fún wa pé ẹ̀gbọ́n débi eléyìí àdìmọ́sára tó wúlà àlàyé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ láàrin yìí òun náà ni ìsìnkú àríyá ti dáàbí wàlúfíìsọ wàgbà ìdíjìmá ìtọ̀hàn ká lo nǹkan lò nǹkan lò èyí tí wọ́n ṣe látara gold èyí tí wọ́n ṣe látara góòlù bí aṣèláwọ̀ yẹn wá sí wọ́n fẹ́ bàbá wa wọ́n ṣe góòlù àwọn làákè ní gold àwọn ní góòlù ní ìjọba yìí wọn. tó nǹkan lò tí wọ́n ṣe lára góòlù àbí tí wọ́n ṣe látara ìgbọ̀ tí wọ́n ṣe látara sílvà láńpẹ̀ ní fàdákà ìjọ́sí rẹ̀ kí ni ìdájọ́ lílo rẹ̀ láti ṣe ìmára ká lò ó ká fi ṣe mára àbí ká lò ìdájọ́ lílò rẹ̀ gangan táà táà ṣe fi ṣe mára ìdájọ́ lílò rẹ̀ fún jíjẹ fún mímu. يجوز استعمال جميع الأواني في الأكل والشرب وسائر الاستعمال إذا كان طاهرا مباحا ولو كان سميعا àwọn àkọ́kọ́ abẹ́ gbogbo nǹkan ó lẹ́tọ̀ fún wa láti lò ó jẹun ó lẹ́tọ̀ fún wa láti lò ó mú mi àtàwọn nǹkan míì náà tó bá ti jẹ́ pé tó mọ́ ni wà láwùká ní àti sẹ́mi ìyà kọ́dà kò bá àtúnṣe tó mọ́ ni kí nǹkan ló pọ̀ gan ó lẹ́sọ̀ pa láti lò ìlàkọ́ ìhá alá alàlásí wàhúwà ìbá nítorí pé ó sì wà lórí ìpìlẹ̀ ìpìlẹ̀ tó kíni ìgbà ó àyàfi méjì òun náà ni níta bá ṣe látara ní látara gold níta bá ṣe látara alifíjọ. eléyìí ìgbà ìnáwó yahrumu al-aklu wa shurbu fihima khassa. àwọn méjèèjì yìí èyí wọlé fún wa àgbọ̀dọ̀ èyí gbọ́dọ̀ lówó dé pé wọ́n á lówó dé abọ́tí máa fi jẹun gold ni abọ́tí máa fi omi gold ni eléyìí èyí wọlé fún mi. omi yóò gbọ́dọ̀ lówó dé gbọ́dọ̀ débẹ̀ táwọn tòbí a lè lò fún nǹkan mi ẹ̀dùbà rẹ̀ àmọ́ ká wá lò lábí mú mi àbí ká wá lò lábí kí ni lábí jẹun eléyìí èèwọ̀ ni wọn torípé ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú hadithu alimami bukhari wa muslim ànábì ní la tashrabu fi aliyati dhahab wal fidda ànábì ní ẹ má máa mú nínú abọ́ tí wọ́n fi góòdì ṣe àbí tí wọ́n fi fàdákà ṣe tàbí sílvà ṣe wàlá àtàkù fi ṣe àfihàn ẹ̀sìn máa máa jẹun inú abọ́ tí wọ́n fi ṣe wà ìnáhà láhùn fi dúnìyà wà láhùn fi àhùwà. àlẹ́bí nítorí pé àwọn kèfèrí ni wọ́n ní láyé àwọn kèfèrí àwọn ni wọ́n ní láyé wà láhùn fi àhùwà tó bá jẹ́ òkúta ìṣẹ́yàmọ̀ ẹ̀yìn lẹ́ni ládàáta ẹ̀yìn lẹ́ni ṣẹ́ṣà. tó gbàgbá tó wá jẹ́ pé àwọn aládùúgbò àti kéèyàn mọ́ sàn àdúgbò kékeré ó máa lo ojú ẹ̀ kó lò sájú ọ̀gbìn àti àmà ó wà wá lò kalẹ̀ nígbà tí ó ti wà láyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àdìsọ àbá méjèèjì nì náà ànábì sallallahu alaihi wasallam tún sọ wà pé alladhi yashrabu bi aniyati fidda ànábì ní ẹni tí mú mi pẹ̀lú tí wọ́n fi fídọ̀ ṣe innama yujaddidu fi batnihi nara jahannam ànábì ní iná ajá àdámà ní mo dùgbòdùgbò sí rẹ̀ tó lọ iná ajá àdámà òun mo sọ ara rẹ̀ wọ́n tó bá ti fi sílvà ìtọ́bù sílvà sí ó wá fi mú mi. àfàhádà nasun ala tahriri akli wa shurbi duna sa'il al-istimali eléyìí ẹ̀rí fún wa ẹ̀rí tó kílà tí ò sí èmi níbẹ̀ lórí pé èèwọ̀ nípa àgbọ̀dọ̀ fi tí wọ́n fi góòlù ṣe káfí jẹun àbí káfí mú mi. wàdàlà ala jawazi istimaliha ìtọ̀hárà so eléyìí ó wá ń tọ́ka lórí kíni lórí pé èèyàn lè ṣe kíni èèyàn lè lò níbi ìmára والنهي عام يتناول الإناء الخالص أو المموه ẹ̀dùnmáà so eléyìí sì àmọ́ eléyìí kó gbogbo ìdí máa ti jẹ́ góòdù jọ bóyá bí wọ́n fi àmọ́ máa ní àmọ́ wọn fi máa ní bílẹ̀ wọ́n wá mú góòdù wọ́n á fi góòdù pa ara góòdù gẹ́gẹ́ òun náà fi òun náà fi dìzáìnì ara rẹ̀ wọ́n fi pa lára tó pé àmọ́ ní góòdù yìí so eléyìí náà èèwọ̀ ni so wàlùkìrì àlùmọ́wà góòlù tí wọ́n ṣe kíni tí wọ́n kàbí tí wọ́n fi pléètì abọ́ àbí sáàfin mu omi àwọn alẹ́dì bí iṣẹ́ ìhun mi lọ sáàbì wọ̀ sí sọ àbí tó jẹ́ pé wọ́n fẹ́ design rẹ̀ pẹ̀lú góòlù àbí àtúgọ̀ uh, àbí pẹ̀lú góòlù àbí fàdákà wọ́n kàn fi design irú abọ́ yẹn tó àgọ̀rọ̀ fi jẹun náà àtúgọ̀rọ̀ fi àgọ̀rọ̀ fi mu nígbà tí ó ti wà ní ara rẹ̀ so eléyìí òun ni alákọ̀ọ́kọ́ nínú ìdájọ́ tó ní ṣe pẹ̀lú àwọn ìṣẹ́ àlò tí a máa ń lò so ádá tó bá ìtọ́jú ọ̀dọ̀ àwọn subhanahu wa ta'ala tó di ìjọ mẹ́jọ a máa bá lọ níbi al-mas'alatu ath-thaniya àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ó máa ní ṣe pẹ̀lú pé tí abọ́tà fi ń jẹun bá wá kọ́ àbí ẹ̀ẹ́dẹ́gbọ́pọ̀ ìbátà fi ń wá kọ́ tá fún ní sílvà pàdákà bí okùn ó ti jẹ́ pàdákà tá a rán bẹ́ẹ̀ ta lè lò ó lẹ́yìn náà àbá àti lè lò ó tó ìdájọ́ eléyìí náà ni a ti bẹ̀rẹ̀ tó bá dé níjọ alábà sùnmọ́nà ó tara fún àti àlejò àgbẹ̀yẹsùn wa ìnáwó wọlé ìdáríkà ìfọwọ́ àlẹ́